orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá orílẹ̀-èdè ìṣètò ara ẹni ni ó jẹ́ orílẹ̀-èdè tuntun jùlọ ní ìwọ̀ oòrùn áfíríkà lọ́wọ́lọ́wọ́ báyìí ètò amúnisìn tí a mọ̀ sí nàìjíríà ń ṣe àwọn ìwà agbésùmọ̀mí àti ìjẹgàba lórí ilẹ̀ ìṣètò ara ẹni ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ìfitónilétí ní yàjóyàjó àwọn tí ó wá sí ojúlé kẹwàá àdúgbò downing ní ọjọ́ kejìlá oṣù ọ̀wàrà ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún tí wọ́n sọ pé àwọn jẹ́ yorùbá tí wọ́n sì mú àkọsílẹ̀ kan wá èyí tí ó sì jẹ́ ẹ̀rí ọ̀ràn dídá wá sí iléeṣẹ́ yín àwọn wọ̀nyí ti ṣe ẹ̀ṣẹ̀ ọ̀ràn dídá tí ó lágbára lòdì sí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ọlọ́lá jùlọ àwọn adelé aṣojú ètò ìmójútó ará ìlú orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá lábẹ́ àkóso mobọ́lájí ọláwálé akínọlá ọmọkọrẹ ààrẹ nísinsìnyí mú wá sí àkíyèsí rẹ pé ní ọjọ́ kejìlá ẹgbàá ọdún lé mẹ́rìnlélógún àwọn kan tí wọ́n pe ara wọn ní yorùbá a ṣì ń ṣe ìwádìí tí ó lágbára lọ́wọ́ torí a gbọ́ ṣùgbọ́n a ò tí ì fi ìdí rẹ̀ múlẹ̀ pé lára wọn jẹ́ èrò ṣiṣẹ́gbowó wọ́n wá sí iléeṣẹ́ ìṣètò ìlú yín ní ojúlé kẹwàá àdúgbò downing láti ṣe àwọn ẹ̀ṣẹ̀ ọ̀ràn dídá tí ó lágbára lòdì sí àwa ọmọ ìbílẹ̀ yorùbá àti ìṣètò wa orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá nígbà tí ìṣètò adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá bá ti parí gbogbo kúlẹ̀kúlẹ̀ ìwádìí a máa gbé gbogbo ìfun àti ẹ̀dọ̀ àwọn ọ̀ràn tí wọ́n dá ṣọwọ́ sí iléeṣẹ́ yín kí a lè gba lọ́kan-ò-jọ̀kan àwọn ẹ̀rí ọ̀ràn dídá wọn láti ọwọ́ ìṣètò ìlú yín ìṣètò adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá ń gbé ìfitónilétí yàjóyàjó yìí síwájú ìṣètò ìlú yín nítorí a nírètí pé ìṣètò ìlú yín yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wa láti fún wa ní ọ̀kan-ò-jọ̀kan àwọn ẹ̀rí ọ̀ràn dídá tí àwọn ènìyàn wọ̀nyí ti dá ní ibi àṣẹ iléeṣẹ́ ìṣètò ìlú yín lára ọ̀kan ò àwọn ẹ̀rí ọ̀ràn dídá wọ̀nyí ni ẹ̀dà ìwé ìsọ̀rọ̀síta tí wọ́n gbé kalẹ̀ níwájú ìṣètò ìlú yín fídíò wíwà tí wọ́n fi wà ní ọ̀dọ̀ yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìṣètò adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá yóò fi ìbéèrè aláṣẹ fún àwọn nǹkan wọ̀nyí ránṣẹ́ sí ìṣètò ìlú yín láìpẹ́ ìwé eléyìí kàn sì jẹ́ ìfitónilétí nípa àwọn ẹ̀rí ọ̀ràn dídá náà tí a máa béèrè láti ọ̀dọ̀ ìṣètò ìlú yín kí a lè fi ṣe ẹ̀rí àwọn ọ̀ràn tí wọ́n dá náà. ìṣètò adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá tún ń lo àǹfààní yìí láti fi tó ìṣètò ìlú yín létí pé àwa ọmọ ìbílẹ̀ yorùbá kò ní ohunkóhun tí ó ń jẹ́ ọba ní ilẹ̀ ìṣètò ara ẹni wa ní pàtàkì àti ní pàápàá láti ọjọ́ kejìlá oṣù igbe ẹgbàá ọdún ó lé mẹ́rìnlélógún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá jẹ́ orílẹ̀-èdè tiwantiwa nítòótọ́ èyí tí kò sí ohunkóhun rárá tí ó jẹ́ ọba ó wù wá pé kí ìṣètò ìlú yín ó mọ̀ pé tí a bá rí ẹnikẹ́ni tàbí ará ilé ẹnikẹ́ni tí ó gbé ara wọn wá gẹ́gẹ́ bí ọba yorùbá tàbí ìdílé ọba yorùbá síwájú àwọn aṣojú yín ní ilẹ̀ òkèèrè ẹ́mbásì tàbí síwájú àwọn olùdókòwò yín tàbí síwájú ìṣètò ìlú yín irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni ẹ ní láti rí gẹ́gẹ́ bí ẹni tí ó ń dá ọ̀ràn lòdì sí ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kí ẹ sì fi eléyìí tó ìṣètò ìlú wa létí lẹ́sẹ̀kẹsẹ̀ a ò ní nǹkan kan lòdì sí ẹni tí ó kàn wá gẹ́gẹ́ bí ọmọ yorùbá fúnra rẹ̀ ṣùgbọ́n kí ó pe ara rẹ̀ ní ọba jẹ́ ọ̀ràn dídá tí ó lágbára lòdì sí wa ìtumọ̀ orílẹ̀-èdè tiwantiwa ìlú tí ó jẹ́ pé kòǹkárí agbára ìṣètò wà lọ́wọ́ àwọn ará ìlú àti àwọn aṣojú wọn tí wọ́n yàn tí wọ́n sì ní ààrẹ tí wọ́n yàn tàbí tí wọ́n fi sípò tí kì í ṣe ọba àwọn orílẹ̀-èdè tiwantiwa òde òní ní ìpìlẹ̀ pé ìṣètò ara ẹni wà lọ́wọ́ àwọn ará ìlú ìṣètò adelé orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá ní ìgbàgbọ́ pé ìṣètò ìlú yín ní gbogbo kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí dání níwọ̀n ìgbà tí ó jẹ́ pé ìṣètò ìlú gẹ̀ẹ́sì tí wọ́n jẹ́ amúnisìn ìjọ́un ni wọ́n gbá ipò ọba dànù tí wọ́n sì fi òpin sí ìwà lórí oyè ọba pátápátá ní ilẹ̀ àjogúnbá yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí a fẹ́ sọ níbí nísìnyí pé àwa ọmọ ìbílẹ̀ yorùbá ti orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá kò ní ìrètí pé ìṣètò ìlú gẹ̀ẹ́sì ọlọ́lá jùlọ yín yóò ṣe ìdánimọ̀ fún orílẹ̀-èdè wa tí a ti gbà padà ní àkọ́tún yìí orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti Yorùbá nígbà tí ó jẹ́ pé ẹ̀yin ni amúnisìn jọ̀hún fún agbègbè tí wọ́n pè ní Nàìjíríà èyí tí àsopọ̀ náà ti parí ní ẹgbàá ọdún ó lé mẹ́rìnlá ọlọ́lá jùlọ a dúpẹ́ pé ẹ lo àkókò láti ka ìfitónilétí tí ó ṣe pàtàkì púpọ̀ yìí kí Ọlọ́run kí ó bùkún ìlú Gẹ̀ẹ́sì kí ọlọ́run kí ó bùkún orílẹ̀-èdè olómìnira tiwantiwa ti yorùbá pẹ̀lú ìyẹ́sí